ọ̀kan ṣoṣo ọ̀nà olóyìnbá ọ̀kan ṣoṣo. ọba ní ìlú ní ọba àṣùkọ́ ní ààrẹ ẹ̀kọ́ ní ìlú ní ẹ̀fẹ́ wo ààrẹ ẹ̀kọ́ ní ìlú ní àtúnwé òkà tàbà fẹ́ ààrẹ ẹ̀kọ́ ní ìlú ní ìlú ní ìlú ìbàdàn fẹ́ ààrẹ bọ́ ní èdè òní báwọn àti wípé abẹ́mà níjẹ̀bú ààrẹ bọ́ ní èdè òní báwọn àṣẹ̀bọ́ máa ọ̀sùn fógbó ààrẹ bọ́ ní èdè òní báwọn àṣẹ̀bọ́ máa pèsè gè ààrẹ bọ́ ní èdè òní Jọ̀gbọ́n máa ṣàwẹ̀ bí sáyàbò lọ. Èmi dájú pé ààrẹ ni mi ní ṣe bẹ́ẹ̀ máa ọ̀gbà láwùrá wà fún ìdí ìmọ̀ sí tó bá. Mi ní ṣe bẹ́ẹ̀ máa ọ̀gbà láwùrá wà tó bá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مجيل له وما يل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحابه اجمعين وبه السائل. عدا فصلهم الحمد لله àdúgbò fún ọlọ́run o alhamdulilayi rabbil alamin àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ́ fún anábì wa sallallahu alaihi wa sallam àti fún gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ àti gbogbo ń bá tẹ̀lé pẹ̀lú dáadáa bákan náà ni a tún gbogbo mùsùlùmí ní àgbáyé ibikíbi tẹ́ bá wà ipe asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run ọlá ọlọ́run kọ́mọ bá gbogbo wa jìjìǹkà bá wà. tọ́ tẹ̀síìrì tí a máa ń ṣe ní ìjókòó wa lágbe ní ìlú Ìbàdàn òun náà ni ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwa padà ń ṣe é ní ilé ẹ̀kọ́ wa Khairul Adab ní apẹtẹ ìlú Ìbàdàn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí o gbà pé káwọn èèyàn máa tún kó jọ lásìkò yìí tó abẹ́lọ́ba àlejò ọlá ọlọ́bánikà olóyún ilé o wá sórí orí gbogbo wa o gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí ọlọ́run bá ní ìrànwọ́ lójú o àwọn tí yín sì ń bẹ̀rẹ̀ ní tí wọ́n bá ní fún aláàfíà májì kan aláburú tàwa náà èyí àti nǹkan míì náà tó jamaa alìkítàbí àfúnà àwọn náà wọ́n ń ṣe agbátẹrù lórí bí tẹ̀síìrì ṣe máa ń lọ lọ́dọọdún kò lẹ́sọ̀ọ́ lọ́rẹ́ àti gbogbo àwọn èèyàn tí ń ṣiṣẹ́ tọ́ báwo ni tí ọlọ́run ṣe ní kú láyé kàní sẹ́yìn lẹ́sẹ̀ olóore o. Hmm. tọ́ suratul A'raf òun náà ni à ń kà lọ́wọ́lọ́wọ́ a sì di àyà ogójì ó dín mẹ́ta èyí tá a mọ̀ sí thirty seven ibẹ̀ láti wọlé ní pẹ̀lú àti ọlọ́run náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا دلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن أظلم ممن افترى على كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كافرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاء جاءتهم رسلنا يتوفونهم قالوا قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا دلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين àtúnbẹ̀rẹ̀ bá a ṣe máa bẹ̀rẹ̀ kọba àlìkẹ́ ọlá ó kún wa ọ̀rọ̀ ọlọ́run ni ẹ̀rọ ayé gbogbo bí ẹ ti wa báyìí inú ilé ni o inú mọ́tò ní ọjà ní gbogbo bí a bá wà tá a ti fààyè lẹ̀ láti gbọ́rọ̀ ọlọ́run a kọ lẹ́tà sọlọ́run pé kọ́ dáàbò rẹ̀ bù wá ń bẹ̀ ní ìtumọ̀ ẹ jẹ́ ẹni tó fààyè lẹ̀ tí ń sọ̀rọ̀ ọlọ́run ẹni ó fààyè lẹ̀ tí ń gbọ́rọ̀ ọlọ́run ààbò lọ́jẹ́ ó ní ọ̀rọ̀ kan tí ọjọ́ gbogbo ọ̀rọ̀ yòókù láyé bá a ṣe ń gbọ́ yìí bá a ṣe ń gbọ́ yìí bá a ṣe ń sọ yìí pẹ̀lú àníyàn pé torí ọlọ́run la fi ń sọ yìí àìmọye sẹ́ni kì í ṣe lára wa àkàlẹ́mọ́mọ́ ọlọ́run wá sọ wípé. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته ọlọ́ni tààlà tún ṣàbòsí tó ẹni ó pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ tá a tún ṣàbòsí tó eléyìí ẹni tó mọ̀ọ́mọ̀ dáadáa pààrọ̀ mọ́ ọlọ́run ní ó ṣe ìfìrọ́ọ̀hù tí wọ́n ń pè ní ìfìrọ́ọ̀hù ni pé kéèyàn kàtí ẹ̀ rórí kọ́kàn dá irọ́ kó rórí kó ronú ọ̀rọ̀ kó wá fi súnmọ́ lọ́run lọ́run kọ́ lọ́run lónìí kó ń sọ bẹ́ẹ̀ wọ́n lè bá gbà lọ́wọ́ rẹ̀. àbí ètò ọlọ́run bá àlejò ọlá fúnra ẹ̀ sọ ló nírọ́ ọlọ́run ní alábòsí wo ló tó àwọn tá a sọ lẹ̀ yìí alábòsí wo ló tó ọba àlekè ọlá ń sọ̀rọ̀ ẹnìkan ní òrí bẹ́ẹ̀ àbí ọ̀rọ̀ tọ́lọ̀ ọba àlekè ọlá ọ̀sọ ẹnìkan bá ń sọ ọ́ famani azilam. mímọ́ni sọ̀rọ̀ aláwọ̀ àríkà bíbá àwòkà zábàbí ayáti. ta lẹni náà tó jálábòsí tó wú ẹni yẹn kò sí kò sí. kàríwá ma ibi tíru ẹni bẹ́ẹ̀ ó dé sí lọ́dọ̀ ọlọ́run. Ùlá ìkàyà náà ló hàn nà sí ibò hàn Ẹ wọ ọlọ́run ọba àlejò ọlọ́run ọba onísùúrù. Ìyẹn ní máa tan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì jẹ. Èyí tí ọba àlejò ọlá ń bá wa sọ yìí ní máa kọlọ́n tó wá dé nígbẹ̀yìngbẹ̀yìn ọlọ́run wọn ta a sọ yìí ọ̀darọ̀ pa ni o èyí tọ́lọ̀ ń sọ ló pè ni o àwọn tá a sọ ìyà náà lùhù nasibuhum ẹ̀rí nasibuhum tá a ti pé sí wọn láyé yóò nípò láyé alówó láyé ọlọ́ni gbogbo ẹ̀ náà ń wórì ibi tí àwọn yẹn àwọn míì ti gbàtàjọ nìyẹn pé ah, ah, n táwọn iye yìí tí wọ́n ń ṣe dáa sọ pé bí ní ń dáa fún wọn yìí ah, kò ní ọmọ dáa fún un àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọ́n ń pe orí kan ní orí mọ́pọ̀ wá gbé yẹn ń pe kan láyé ìyẹn ni pé orí tẹ́ pé ìní ó ṣokùnfà torí ó fi fọ́ yányán wọ́n dẹ̀ máa rò pé orin ní fọlọ́ọ̀rẹ́ jídẹ̀ sórí èyí ẹ̀pọ̀ ọlọ́nirọ́ ntọ́ba ní ọ̀jẹ̀ láyé kò ní ọmọ jẹ ntọ́ba ẹ̀jẹ̀ láyé kò ní ọmọ jẹ yàná lò wọ́n ẹ̀rùbọ́lọ́n fi sọ. Ìkà ya náà lè nà sí ibò hàn nínú ìkìtà ààbẹ̀. Nasibu ní bíbáyìí òní fáyì fún yànnẹ́lù yẹni tó fúnra ìpín tọ́lọ́ ń ti pín fún wọn náà tíra kalẹ̀ fúnra pín ní wàá bá wọn. ní oníláárí ìjọ mọ́tò ọjọ́ gómìnà ìgbà yẹn ń kọ́ ọjọ́ sẹ́nitọ̀ ìgbà yẹn ń kọ́ òun láàrẹ ìgbà yẹn ń kọ́ ilé ìròníye ìgbà yẹn ń kọ́ ìyẹ́ onítùmọ̀ ìyẹ́ onítùmọ̀ ẹnu wípé ọba àlekè ọlá níbi tọ́jọ́bọ onísùúrù dé aláfaradà aláfaradà dé nìyẹn ìyẹn ìyẹn ò ní kọ́ bá fún wọn ní tó fẹ́ fún wọn kíyà ó lè bá a dópin fún wọn. والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين nínú Al-Qur'an Karim ń bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run máa túra wọn ní ndị lọ́n ti ń sọ wípé ẹ má gbàtàjẹ ẹ má ìtàjẹ wípé èèyàn ń yapa ọlọ́run ìwà rí i ṣe lẹ́yàrá pé bọ́yá ọlọ́run ò lè mú àbí kò ní í mú àà ẹ má gbàtàjẹ ẹ̀. ذَٰلِكَ si نَصِيبُهُم àwọn yóò rí wọ́n rí ń ta fún wọn yóò rí pé láyé. bí ọba ń na pé kò ní lọ àmọ́ ẹjẹ́ àtají pẹ̀lú ti ń bẹ ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹjẹ́ àfitají ẹwùjọ ọlọ́run tí ń wo àwọn èèyàn kan níran wọ́n ní ọba mi aláwò pa àwọn ẹ̀dá níran ọba mi aláwò pa ìwẹ̀dá níran ẹ ẹnìkan lágbára ayé ẹnìkan ní gbá. ẹnìkan làwo nísìnkọ́ àwọn ọmọ alágbára nísì ká bí ẹnìkan kan léèrè pété alágbára nísì. mi mà ní ẹlẹ́mọ̀lẹ́ kò lè yá o. lílà ìlẹ̀wà níbi ìlẹ̀kọ́ àrígbọ́ ibé ìjọba Amẹ́ríkà odidi ààrẹ Amẹ́ríkà ó ṣe ìfùtọ́rù fáwọn èèyàn nínú àwẹ̀ ọdún ní Allahu Akbar gbogbo ẹni tó bá ní whatsapp ẹ wò lórí whatsapp wọ́n ṣe ìtọ́ ààrẹ amẹ́ríkà wà lóun láìkí àwẹ̀ pé àwẹ̀ yẹn dáa púpọ̀ bàbá ti ń gbọ́ wa ìyá ti ń gbọ́ wa sọ pé Allahu Akbar wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ ayáwẹ̀ kalẹ̀ àmọ́ ní tí ó dè wọ́n bọ̀ yé wọ́n ti fẹ̀ tẹ́lẹ̀ ní. kò sẹ́ni tí ń bẹ lókè ẹ̀pẹ̀ ìsìn tí ọ̀mọ̀pọ̀lọ́ ní jọlọ́ọ̀ báyìí bí bá ń wò bí bá ń wẹ̀ dáńran ìyẹn ò sọ pé kò ní í mọ̀ ń wòran ni. ó wẹ̀ dáńran ó wẹ̀ dáńran ah. ọba mi aláòfà ó wẹ̀ dáńran. ń wòran ni yóò wò ó wò ó jíjọ́ bí ta tán ó yẹ yẹ ọwọ́ pé níjọ́rọ́ kọ́bọ̀ lẹ́nu ọ̀ka mọ́ sí ẹnu ọ̀ka wọn mọ́ ẹ̀bẹ́ iná mọ̀ wọ́n àwọn ẹni mèrèpè ẹnu ọ̀ka wọn mọ́ gbogbo owó ìlú wọ́n lù tó ń kó ẹnu ọ̀ka wọn mọ́ owó tó tó odidi local government tó tó wọn á ṣe ọ̀la lọ́dún kan ìní ẹ̀ẹ́dẹ̀ sáyìn tẹ́nìkan ó tó fi ra mọ́tò Allahu Akbar kabir ẹ sì mọ̀ fẹ́ẹ̀ ní fi ra mọ́tò tán káwá lẹ́yìn fi ra mọ́tò tán sí mọ́tò òye lẹ́ra wọn pé n lọ́ọ́ ṣe nìyẹn ìbọ́kọ̀ náà ni ò wá dùgùn èyí tí wọ́n ní ẹ má rà kékeré tẹ ẹ lẹ́rà lágídí kò kú bí ẹ̀gùn lọ báyìí kò kẹ́yìn tẹ́ ẹ rọkọ̀ kẹ́ẹ̀sẹ́ kù débi ẹ̀gùn ọkọ̀ báyìí. àtẹ́jú máa ń máa lá látòkọ́ dínú bá àbọ̀hù. àtẹ́jú máa ń máa lá látòkọ́ dínú bá àbọ̀hù. لنفسك غفرا إن ذا لسقوط لنفس تدوكا إن فعلتكم أصوفي لما بعد الممات جهالة وتتركه حيا وأنت بسيط نصيبك مما صرت تجمع دائبا فقربان من كبطية وحنوط kọ̀tá yíkú ẹsẹ̀ mẹ́fà fífẹ̀ ẹsẹ̀ kan sàárè ogun lẹ́sẹ̀ mẹ́fà ọdẹ́fẹ̀ ní ẹsẹ̀ kan péré ni wọ́n gbọmọ nìyẹn jù síbẹ̀ gbogbo ilé ọ̀tún ilé òsì báńkì òníye má ẹnu ọgbà tí ààrẹ wa ààrẹ wa Muhammadu Buhari kọlọmba ni sọ èmi ẹ ẹnu ọgbà tó làkàkà tó sọ làṣírí tú bàbá kan. ẹ̀yin ń jẹ hmm. ìkan ìyàwó ń jẹ ìkan ọmọ àgbà ń jẹ ìkan ìtẹ́bìtẹ̀lé ń jẹ ìkan ọmọ ọ̀dọ́ ń jẹ ìkan àlè ń jẹ ìkan ọmọ àlè ń yùn náà sí ọ ẹ̀ta yóò dà lọ ayé ọ̀n ló mọ̀ yín lọ́wọ́ yìí kòrólà kòrólà tí wọ́n kà wó kọ fún ló kó yín símú yìí ó kó yín ṣíp. nítorí pé ìsáàtì tiẹ̀ ní ikú ẹ̀ sì fẹ́ kú ẹ̀yin náà mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé kú ní ọ̀dà báyìí ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ṣe pé kíkú máa bọ̀ ẹ̀ ṣe lẹ̀ ẹ̀. tó ń kì fún wa yìí ó. أولئك ينالهم نصيبهم من الكتاب ẹ̀rí ń ta akọ yín ẹ máa rí lẹ́yìn ẹ̀kọ́ kódà bẹ́ẹ̀ ra bàálù eri ra àmọ́ ọ̀pẹ́ kẹ́ ẹ má bọ̀ ọwọ́ ẹ padà bọ̀ ọwọ́ ẹ bàálù dànù ẹ ta mọ́tò dànù ẹ ìwọ̀n àbá tó tẹ́lẹ̀ làwájú ọlọ́run nìkan nínú tíra àwọn àlùfáà wọ́n fi nǹkan kan kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n èjúwe ayé wọ́n fi júwe ayé wọ́n ní ẹ̀ẹ́dábà méjì wọ́n wọnú ọgbà kan ọgbà ọlọ́gbà wọ́n lọ jẹ nǹkan mẹ́ ìkan wá ń sọ ọ́ fún kan pé ọ̀yà jẹun níwọ̀n sọ́nà tí bí àwọn gbà wọlé pé ibi àwọn gbà wọlé ò fẹ̀ ó ní ọmọ wọ̀ọ́rì wọ́n jọ ń jẹun ìkan tí ń kìlọ̀ ọjọ́ ń bí ẹ̀ ọrọ̀ ajọ́ ń bí ẹ̀ ọjẹ́ níwọ̀n ìkejì rí bí oúnjẹ bó ṣe rí ọyọ́ bá ká olóko bá dé olóko dé wọ́n fẹ́ sábọ́ yókò. ọ̀nà abiyandẹ̀gbà wọlé náà ni wọ́n gbà padà èyí tó jẹ ń yó ọdẹnu ọ̀nà ìkùnrin ò lè kọjá o èyí tí ọ̀jẹ̀ ń tó gan òun kọjá kí ọ lọ jẹ èyí tó jẹun púpọ̀ ni wọ́n rí mú ńlọ́dọ̀bẹ̀ fún ọmọ anábì adama ẹ lọ kó lẹ̀ fúnjọba padà pé gbogbo nǹkan ẹ dì mẹ́rù yìí ẹ̀yin ká ẹ ní ẹ kó lẹ̀ lẹ́rọ̀. kí n ti ń dé yìí kó tó wá ka yín mọ́lé ó ń bọ̀ o bàbá ó ń bọ̀ ìyá ó ń bọ̀ gbogbo nǹkan ní ká máa ṣe pátá pátá ẹ máa ṣe ẹja máa ṣe ẹni nọ́mbà rẹ̀ bá ń bẹ lórí ẹni ó fẹ́ bá ń bẹ lórí nọ́mbà tó bá ṣe ìlọ́kùn mẹ́wàá rẹ̀ yàrá ní òtù wa náà gan. ẹ̀rọ là ń sọ fún yìí yẹ lọ kó lẹ̀ ẹ ti tú bá pẹ́ ní dáwọ́ mọ́ gbogbo ọmọ tí wọ́n bí nàìjíríà sọ́dọ̀lẹ̀ ẹ̀sọ́dọ̀lọ́sì ọ̀pọ̀lọ́ ń bẹ wọn rí bí o wọn rò hù o wọn dọ̀mọ̀ ta wọn ló korí sí tí kọ́ bú lọ ni wọ́n jẹ́ ìtàsọ́fẹ́ gbáyé èyí lè dẹ̀ sọ́dà bẹ́ẹ̀ ẹ̀yin lè fi wọ́n dà bẹ́ẹ̀ nígbà tí àmúra àbò yìí tá a múra pé a fẹ́ dìbò yìí ẹni máa ń gbọ́ wá sí wa à ń sọ ń bẹ̀ wípé ilé ìtẹ́ fẹ́ wọ̀ yìí ó yàtọ̀ fún ìtẹ́ tí ń wọ̀ tẹ́lẹ̀ àwàdà rẹ lórí pé a sọ wípé àwa tálíkà a ò ní agbára tá a fi lè mú yín bá a dìbò mú yín ẹ̀rọ̀bẹ̀sẹ̀ débẹ̀ ẹ̀ẹ́dẹ̀bẹ̀ lágídí máa sì dìbò ẹ̀ẹ́dẹ̀bẹ̀ lágídí àmọ́ wọ́n á sọ sílẹ̀ ńgbà náà pé àáfà yín lọ́lọ́ lọ àwọn àwọn ọgbọ́n mùsùlùmí ńgbà náà pé ẹjẹ́ á dìbò ẹjẹ́ á dìbò fẹ́ ń ta bá rí pé tó mọ́jẹ́mọ́já tó ń bẹ lára eléyìí tó ti fẹ́ súyàn ò fẹ́ súyàn gbogbo ẹni ẹ tó rẹ́sì lára ẹ̀ náà allah akpa kẹbi tààrà sì díẹ̀ díẹ̀ lára rẹ̀ eléyìí ẹtù gbìyànjú àti tí o tún burú jẹ àti òsì ẹ ní kẹkẹ lọlọ àdìbòfò tó dàbá mà àpariwo ẹ tó dàbá mà àwa ń sọ wá mùsùlùmí ẹ má jẹ yẹ ọ dami tutù alẹ mi ntẹjá sèré ẹjá dìbò káwá fún àlọ́ lọ pé bá dìbò fún wọn ètò rọra yìí bú wọn bá dìbò fún wọn bàbá jùlọ sí pé èpè ò lè mú wọn ṣùgbọ́n yẹn dìbò ká má fọ àlọ́ lọ́nà lọ́wọ́ èpè jà yín àbí ọjà yín ìdí ẹ̀ ń sá lọ lẹ́ẹ̀rí sá lọ́mọ yìí tí ẹ̀ bá tètè padà sẹ́yìn kẹsìtòrò nípò àdá èpè ọjà yín débi pé kí àkàyìn mọ́lé ẹ̀rọ ẹ̀fọ́ àní kankan àwọn sáríkà kí lá ní àní mọ́ àní kankan bá a pariwo gan ẹnu ibi ajé ń pariwo náà ẹni tí bá mẹ́bẹ̀ ní ọmọ gbọ́ ẹ̀yin lẹ́lẹ́ ẹ̀yin lẹ́yìn mẹ́bẹ̀ ajé ń pariwo ẹ̀yin lẹ́ẹ̀ṣẹ́ ogun ẹ̀ ó ti wá di wẹ́lú báyìí kó tó wá doni ti lé làtó ń sọ yìí ó sì tó ń dáa báyìí tó gbọ́dọ̀ nǹkan yìí pé ìpín ìrí lọ́dọ̀ yìí. أولئك لهم نصيبهم من الكتاب كده وعبد ليه ọwọ́ abáyé àbí ọwọ́ abáyé ń fẹ́ ẹ̀dẹ́pò náà ń bẹ gbogbo tó ní ẹ má ẹ padà àmọ́ ń bẹ sẹ́ńkọ́ yìí nàìjíríà nàìjíríà nàìjíríà kò mọ́ àwọn àfọ ń pẹ́ kọ́ pàlọ́ kò mọ́. kò sí lọ yí ma ọlọ́run ti gbà báyìí kò dẹ̀ sí lọ wọn mọ́ àwọn yẹn àwọn olórí gbogbo yẹn tẹ́pẹ́ ìwọ̀n abẹ́fẹ́ sí dáadáa náà nàìjíríà àwọn náà ní òṣèlú jẹ́ ó ṣe náà pẹ̀lú ìmọ̀ halẹ̀ mọ́ wọn kò sí lọ wọn mọ́. àmọ́ èyí tí ń já túmọ̀ ké báyìí ní kì í lọ́mọ̀ kì í mọ lónìí kan. ńlọ́mà kì í ma lónìí kan ìbàjọ́ bẹ́ẹ̀ ebi wá sí títa okùn torí òkè okùn dẹ́yìn okùn lórí dáǹsẹ̀ yàrá yìí àmọ́ àmọ́ yìí bẹ́ẹ̀ ilé ọba tó dóni pẹ̀lú ògbọ́ ọlọ́run yóò gbé ọ̀rọ̀ akọni dáwà ọlọ́run fi lágbára sí ni gbogbo àwọn àyè ńláńlá tẹ́tí jókòó ọ̀rọ̀ ọlọ́run bí máàbìlẹ̀ arọ́bí àrá ìjókòó ń bẹ̀ alájùwà kílélé wọn àrá ìjókòó ń bẹ̀ bàbá wa ní muslim wọn àrá ìjókòó ń bẹ̀ ní dáwà àrá ìjókòó ń bẹ̀ mọ́ àtàwọn àyè míì sẹ́gbẹ́ntò dodo ilẹ̀ ìbàdàn náà àbàbà wa ilẹ̀ ìbàdàn náà náà mọ́jókòó lọ́jà bá níyàlẹ́ta ìyẹn náà ò fẹ́ jókòó. Ah, kó lè bá dá ní kó lè dá ní ẹgbàra dá lógo ọlọ́run dáwà fẹ́ lágbára ní gbogbo dáwà tó jẹ́ dáwà ṣètọ́ ní dáwà tó ṣètọ́ ní àti tẹ́lẹ̀tẹ́ ọlọ́fẹ́ kápò lẹ̀ ọfẹ́ fi dáwà dáwà tó lọ́run ọfẹ́ fi rọ́pò ní ìgbàgbọ́ tiwa nìyẹn. ṣùgbọ́n táwọn sọ ni pé ẹ̀jẹ̀ agbọ́ntọ̀sí ẹgbọ́n tó yẹ lọ́wọ́ sí. Hatta idha ja'atuhum rusuluna yatawaffawunahum. Ọlọ́run ní bá ṣe máa ké náà rè tí tí tí àwọn òjíṣẹ́ wa ó fi wá dé. Ìyẹn àwọn ànábì ọlọ́run tí wọ́n fi dé. Àwọn ànábì ọlọ́run wá sí mọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run náà tí wọ́n á kúnlẹ̀ ọ̀kan náà rántí ọlọ́run ní kòrónà. Ìyẹn ò sí ilẹ̀ ń fọwọ́ bí ilẹ̀ ń fọwọ́ bí mùsùlùmí. Mm, àsọ̀rọ̀ àwọn mùsùlùmí pé àwa tí wọ́n ń bá wì ẹ̀ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ó kéré tán làwa ń fọwọ́ lójúmọ́ ó kéré tán ìgbà márùn láàfọwọ́ àwa òfin máa lọ́wọ́ àwa tó ń fọ gbogbo ayé ẹgbìn àtó ń fọ ọmọ tẹ́pẹ́ ìmọ́tótó wá ní ìdènà kínní yìí mùsùlùmí ti má ó ti má kalẹ̀ àwọn ti má kalẹ̀ àtúbẹ̀lọ́hún kó tó bá ní mọ́ ẹ̀mí wa. ẹ̀yin lẹ́yìn ṣe á ń bẹ̀rẹ̀ sí fọwọ́ nìsí. kò dé lé bẹ́ẹ̀ bá lóun fọwọ́ ẹ̀yà kọ́ mọ̀ fọ́ nígbà tí ó jẹ́ fọwájú dé yọmọ fọwọ́ ẹ̀kọ́ mọ̀ fọwọ́. àwa mò ń sòwò ni àwa ti gbọ́rọ̀ àwa ti gbọ́rọ̀ mùsùlùmí àwa ti bọ́rọ̀. Àwa ti bọ́rọ̀. Àwa ayá àwa àwọn ti bọ́ra. Wọ́n ti bọ́ra. Àwa ayá àwa àwọn ti bọ́ra. Wọ́n ti bọ́ra. Wọ́n bọ́ra nítorí aláwọ̀. Nítorí aláwọ̀. Ẹni bá bọ́ra nítorí aláwọ̀. Ìyẹn nítorí kòkó náà máa lọ. Ìbá bọ́ra nítorí aláwọ̀ èèyàn ní pé kòrónà máa lọ. ẹ̀yà aráàlú ẹ̀yà àgbọ̀rọ̀ ẹ̀yà àgbọ̀rọ̀ ẹ̀yà aráàlú ẹ̀yà àgbọ̀rọ̀ ẹ̀yà àgbọ̀rọ̀. ẹni tó gbọ́rọ̀ yóò padà bóra. yóò padà bóra. ẹni tó bá bóra nítorí àlọ́ òun ẹni bá bóra nítorí kòrónà nítorí kòrónà sọ wípé kòrónà máa lọ. ẹni bá bóra nítorí kòrónà yẹn ó sọ pé kòrónà máa lọ bó èèbùra e tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbáwọn ẹlẹ́yà tí wa tí wọ́n ti bojú tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò ní jẹ́pẹ́ ẹnu nìkan wọ́n máa bò gbogbo ojú tọ́lọ̀ ní kóbìnrin ó bò kọ́mọ ìdákùtì náà lẹ̀ fákùnrin mẹ́ẹ̀ tẹ̀ǹtì ilẹ̀ ebi lórí ká yàgò ńtúláàsì yìí. awitọ wọn ni wọn sọ lamẹrika pé kama wọn wá ń bí èmi ó sì máa bójú aláwọ àkùbárúkọ wọn. fọba sí nínú ayé sọfún àti bẹnu ayé kan jù ẹ ẹbí ẹsẹ ń bínú ayé fún ẹ kí wọn kí wọn ṣe fọ lórí whatsapp bí ẹ olórí amẹríkà bí ṣe ń kọ àwọn èèyàn tọmọbìnrin kan dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí tó bí wọ́n ó ti bójú tó wá lò bí àwọn ilé àti wa ṣe é máa ń lò. gbogbo ẹni tí sẹ́nu yán yán ni mẹ́rẹ́ pé àníbi bá ń bẹ láyé nìsín kò ní ìbátítò ìbátítò ìbátítò ọ̀sùn fi ẹ̀hà sọ́tán nìsín. ẹ má mọ̀tò máa ẹ má sì máa bò ní kíákíá nìsín o kó tó ju ọjọ́ báyìí lọ. ní kúmọ́ ni yí pé ẹja gbẹ́ràn pẹ́lẹ́ lẹ́nu. ọlọ́run ní tí àwọn òjíṣẹ́ rẹ̀ bá dé. yàtàwà fáwọnà hùn. òun máa kó wọn lẹ̀ ni yàtàwà fáwọnà hùn yọmọ wa òjíṣẹ́ ọlọ́run máa kó wọn lẹ̀. àwọn arúgbó sọ ń bì àwọn àbúrò sí ni màlẹ́kà ni màlẹ́kà ọba pé ànábì kwara bí ọlọ́run ní máa wáyé nìyẹn ṣùgbọ́n sọ ń bí ti màlẹ́kà ni ẹ̀tàrà fáwọ́dà hàn wọ́n máa kó wọn ni tẹ́wọ̀n òde nìsín ṣé kòrónà ní ń pààyàn kòrónà ò lè pààyàn màlẹ́kà ní ń pààyàn màlẹ́kà ní ń pààyàn èèyàn ní bẹ lábẹ́ pé ní bẹ lábẹ́ ẹ̀dá kọ̀ọ̀kan wọ́n ti díù ní ọjọ́ díù ni wọ́n ń lọ yẹn láyé pé kálukú náà padà àpapọ̀ bọ́ òsì o ṣùgbọ́n o. àtẹ̀kọ́ àkọ́bọ̀ òtí o àmọ́ lọ́n ti a lọ́mọ o àwùjọpẹ́ nìkan ló ju o ṣùgbọ́n lọ́n o sàbòsí ẹ̀yin náà ẹ̀ ọ̀dọ̀ méjì kíkẹ́ máa kọ́ máa yín déédéé máa oṣù rẹ̀ fún déédéé kíkẹ́ máa yapa àtẹ̀yìn kọ́ máa bá nǹkan jẹ́ pé ẹ máa oṣù bákan ẹ jẹ́ sí bẹ́ẹ̀ náà dájú ẹ má dájá bò sí kálukọ́ lọ gbọ́ra màlẹ́kà ọlọ́run tó bá jí táwọn bá dé ẹ̀sàrà fáwọnà ò yóò máa kú ọkú òǹlẹ̀ wọ́n á sọ pé. àìná máa kan tọrù tẹ̀dẹ̀ ọ̀nà ní ìdúnilá. àwọn tẹ́ ń pè mọ́ ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ dà. àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ dà. bàbá ti ń fi nǹkan míì gbára dì. ìyá ti ń fi nǹkan míì gbára dì tí àwọn àbá kékékéké tọ́lọ̀ nìkan ni ẹ bá dúró àti ẹ̀gbọ́ àwọn tí ò tiẹ̀ nímọ̀ kí tún ní tẹ̀yìn àbá ẹ̀yìn àbá sàmánì ẹ̀sẹ̀ ogun tó ogun ewé òtó yín má èdè òtó yín má egbò òtó yín má láti fi so ogun ìkẹ́kẹ́ ọ̀dà ń bẹ̀ o ojú kẹ́kẹ́ ọ̀dà ń bẹ̀ ẹ̀tún bá débi ọmọ ẹ̀dá ènìyàn abà sọ́tánì ìsìn gbogbo ohun tí ẹ bá ti ẹ̀fẹ́ kójọ náà náà ni òwúlò mọ́ yìí ẹnàgbà kòrónà bẹ̀rẹ̀ yìí a ò rí bọ́mọ̀ pé wọ́n ń gbèyàn lọ àrígbọ́mọ̀ àrígbọ́mọ̀ pé eléyìí sọnù kan ń sọnù àrígbọ́mọ̀ tọ́tọ́ ẹ̀sí wọn bẹ̀ ẹ̀sí wọn bẹ̀ ṣe máa bí ọ́n lèrè pé àwọn tẹ́ ń pè máa wá dà tẹ́ ń pè bọ́ lọ́dà kí wọ́n kọ́. ọ̀rọ̀ bẹ̀lẹ̀ àná. wà ló ti rá ti sọnù. ó ti wé sí dànù. wẹ̀ṣẹ́ ìbò aláàfíìsì àdáhùn wọ́n máa jẹ́rìí lérí ara wọn pé àwọn tèmísèkì káàfin làwọn. ilẹ̀ ilẹ̀ ni ò tí mú káàfin tí ò tí jẹ́wọ́ ìyẹn wá wo bí àyà yìí ṣe ń bá gbà yìí mu rẹ́gírẹ́gí pé àwọn ti tẹ̀ jẹ̀mọ́ abẹ́lọ́mọ àlejòọ́lá kó bá ní dẹ́rọ rẹ̀ ẹni ọkà lọ́mọ ẹni tọ́kà ńlọ́mọ ó ń kàwé èèyàn jura lọ àwọn èèyàn ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìwọ náà jẹ́wọ́ tiẹ̀ náà báyìí báyìí báyìí báyìí ọ̀rọ̀ ìlú ẹ kó dáa lẹ̀ kéde kó lọ́wọ́ fẹ́ fàyà fúlàní kankan dákẹ́ ń bẹ̀ o wàá kó n tó kó lẹ̀ ní o lẹ́rọ̀ o kó lẹ̀ kó mọ ń sáì padà kó tó gé rẹ̀ ń gèkúgèrè tẹ máa gé nǹkan sáìsì sáìsì rẹ̀ kò ní tú rẹ̀ gé tẹ bá kọ̀ láti má gbéra ẹni sáìsì yóò gé kọjá là ebi ọmọdé sàmì síta tó bá rí jáde tó bá rí bẹ́ẹ̀ lọ́ra mi ìtí ẹ pé tèbètèbè ó yẹwò yẹnyẹ nìsín tó bá rí bẹ́ẹ̀ abẹ́ náà bá lè kẹ́ ọlá kókún gbogbo wa o. ìkìlọ̀ yìí ẹ̀jẹ̀ àmọ̀lọ̀ ara ń ṣe níwọ̀n bá àsìkò tó gbà wá mọ́ àwọn àmọ́ àsìkò sọ gbogbo ẹ̀yin tẹ́ tọ́lọ́ ń fún jẹ ẹ̀dìdẹ́ dáwà ilé ìràwọ̀ fún dáwà ẹgbẹ́ orígalẹ̀ gan bí àwọn bábí ṣe dá wà lórí rédíò lórí rédíò èyí tá à ń ṣe yìí náà jíjẹ ní jẹ náírà torí àwọn ohun tí ń bẹ lábẹ́ rẹ̀ ó lágbára kára ìlú àgbọ̀dọ̀ ọdún ẹjájọ ẹjájọ lọ sí ọlọ́run lọ́wọ́ ó gbówó fẹ́ yín èyí tó fẹ́ fún yín ló fún yín náà síbù tí ló fún yín yẹn ẹ lò fún jọ́nà ẹ̀sìn àwọn abáà ti ń lo tiwọn wọ́n ń lo ìmọ̀ wọn sójú ọ̀nà ẹ̀sìn wọ́n fi ń ṣe dáwà ẹ̀yin náà ẹ̀rọ bàbá bó bá ṣe ọlọ́run lọ́wọ́ ìṣẹ́ ọlọ́run ó lọ o ìyá tó bá ràn lọ́wọ́ ìṣẹ́ ọlọ́run ó lọ o bẹ́yìn ọba ṣe ọlọ́gbọ́n mi dìde ọlọ́mọ pààrọ̀ wa là ń sọ ẹ̀jẹ̀ kọ́lọ́run kó jẹ́ pàwọ́ náà lọ́lọ́run ó lò ọlọ́run kó wa o. la hawla wala quwwata. sọ́kàrà bẹ̀rẹ̀ amúdi aṣáájú aláìláyìlá àánú. Asọ́rọ̀ sílẹ̀ jẹ́. Àwọn èèyàn tí wọ́n sọ̀dà máa tẹ̀, tí wọ́n bẹ́ sọ̀rọ̀ kó sì máa tẹ̀, tí wọ́n bẹ́ sàdúrà kó sọ, torí ọ̀gá òní lónìí náà ń lò, pẹ̀lú orúkọ láti fi gbọ́. Ìgbà tó dà láṣẹ, tẹ́lú fẹ́ sọ̀rọ̀ kó sì máa tẹ̀, tẹ́lú fẹ́ sàdúrà kó sọ súnmọ́ tánà bí òní ọ̀rọ̀ àwọn ọ̀nà tánà bí ọmọ orílẹ̀